له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ غفار ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa àgbàṣàmùsì dín ní ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí ẹ̀sùn rẹ̀ ló máa bá bàbá wọn ṣètò ṣọ́tayọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ lábúlé sẹ́ríkì ògbómákin àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà al-imam dr ishaq abbalore muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀mọ́ bá wa kán lọ́ọ́ الحمد لله وصلى الله وسلم وبارك على رسوله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين lẹ́yìn ọpẹ́ ilé tí a dá fún ọlọ́run ọba alhamdulillah ọba tí ó dá wa sí tó tún jẹ́ tún máa wà títí di ọjọ́ tòní alhamdulillah khairul qawli wal amali ọpẹ́ tàdá yìí náà ni tó fi ń lóore jù fẹ́ dá láti jẹ́ kó pọ̀ lórí ahọ́n òun láyé o láàmúyẹ́ tìrò kí ṣúkìrọ̀ ìlà vọ́ọ̀lì mọ̀ wáhẹ́ ẹnìkan ní fọ́pẹ́ dídá yìí ilé àyàfi kó yá sí pé alábòsí ẹni bí ọmọ ẹ ti ro kí sọ lè mọ wá kí. àbí ọlọ́run kójọ kó má ṣe mi àti lóbìlẹ̀ jẹ́ o ẹ àmọ́ orí ẹ àmọ́ tọ́lọ̀ ń ṣe fún wa lórí ẹ jẹ́ àdúpẹ́. wọ́n ní àrọ́ọ̀dà màsí ìdàlẹ́kọ́ ìrìwá ní ọ̀hámí. ẹnikẹ́ni tó bá ń fẹ́ kí nǹkan máa pọ̀ sí láyé. wọ́n ní àrọ́ọ̀dà ní ọ̀hámí. ó fẹ́ sí khairi wan ni'ami. mo fẹ́ kí mọ̀ rẹ pọ̀ sí ọlọ́run ti fún ẹ tẹ́lẹ̀ ó tún fà lé fún. zidal khairi wan ni'ami. ọ̀nà oríkèéríkèé ara rẹ orí pàlàfíà wà ń bẹ ó fẹ́ kó lékún sí. kúlù fi kulli yawmil hamdu lillahi. ó tó bùkátà sí kó máa gbogbo ìgbà náà ni kó dúpẹ́ lórí ìtọ́lọ́ kúlù fi kulli yawmil hamdu lillahi. ìwọ ṣáà máa sọ gbólóhùn ọlọ́run ó ṣe mo dúpẹ́ o ọlọ́run ó ṣe ọlọ́run mo dúpẹ́ o ntí kó máa wí lọ́pọ̀lọpọ̀ pọ̀ rí alhamdulillah alhamdulillah mo dúpẹ́ fọ́lọ́hun o. alhamdulillahi rabbil alamin. adúpẹ́ fọ́lọ́hun ọba náà lẹ́ẹ̀kan sí lórí èyí tó hàn àti tó pamọ́ lórí èyí tá a mọ̀ àti tá a mọ̀ lórí èyí tọ́lọ́run bá fi kó wa yọ àti tó fi dá wa sí ọlọ́run adúpẹ́ o. a tọrọ àlékún ọlá rẹ̀ fún anábà muhammad sallallahu alayhi wa sallam ẹni ọlọ́run ọba aránsí gbogbo àgbáńlá ayé láti wá kọ́ wa láwọn tá a máa ṣe tá a fi ní ṣe ayé yìí lásán tá a fi ní kábàámọ̀ pé kí la wá ṣe láyé gan-an torí pé gbogbo àyọ̀hún tí yẹn bá kúrò ń bí yìí ní tó dájú ṣáká ni pé ojú èèyàn lá o èèyàn padà mú kódóró. tùbá lè máa ń sọ́lá àléhì wa máa ma ṣàfi dárúbi súnná ti hílẹ̀ àzìmá ti wà kó dáadáa. في دار بسنته العظيمة وقتدى توبى أريرنا توبى توبى لمن صلى عليه ومن مشى ọ̀rẹ́ tí ò ní tán láíláí kó máa bá gbogbo ẹni tó bá mọ̀ pánà bí lànà bí ọlọ́run tó dẹ̀ ń ṣàṣọ látò fún ní gbogbo ìgbà. لمن صلى عليه ومن مشى. tó dẹ̀ wà lórí ojú ọ̀nà táànà bí ní ká ṣe kì í ṣe bó kàn ń ṣàṣọ látò ní kan ṣàṣọ ló wà sí. ẹ̀yà kúmùlọ̀. ará ẹlòmíràn náà kan ṣ

Ànábì ní ká ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam inú tí wọ́n máa ń dùn ara wọn máa ń já ní. Ìdárúbí sọ̀nà Ó bẹ̀ dúpẹ́ fọ́lọ́run tí wọ́n náà wà nírú inú èèyàn bẹ́ẹ̀. Àbí máa di ìwà sí tada. Ó náà dúpẹ́ tí èmi wà nínú orí ìṣẹ́ tó di tiẹ̀ náà máa ń wú pé wọ́n ń pè lẹ́ni tí ń tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi Ìdàkejì kan pè lójú ọ̀nà péyàn lòun iṣẹ́ sìn kò tún fẹ́ sí mọ́ àdádálẹ̀ ó dẹ̀sìn rú ju gbogbo ohun tó kùtà rò pé ó ń dẹ̀sìn rú lọ ọlọ́njọ́ má ṣe tiwa bẹ́ẹ̀ o. akíra wa káàbọ̀ lónìí àwọn àmì ọlọ́run ọba eléyìí tá à ń ṣàlàyé rẹ̀ fún wa ní nẹ́ẹ̀sì yìí kọlọ̀njú yé wájú bá ṣe ń ṣàlàyé rẹ̀ fúnra wa lọ. lónìí àtúntẹ̀síwájú mi ta bá ìdánilẹ́kọ̀ọ́ wa yìí dé lánàá abẹ́lẹ̀ fọlùgbàwé ètò ilé sí àlékún ẹ̀mí gígùn àláfíà ara àlékún àrísìkì tó pọ̀ láti àlékún gbogbo tí ń jẹ́ dáadáa tí fi ń ráyè lò tí ti fi ń rọrùn dé sí ọlọ́mọṣàbà ṣe fún wọn. abánà tá ń gbọ́ lólùfẹ́ lápapọ̀ ọ̀rọ̀ gbogbo kálukú náà ní dàrú o. ìpè pọ̀ àwọn èèyàn rí pé ọ̀rọ̀ ọlọ́run ọba gbogbo ìgbà tí bá ti ń sọ tó jẹ́ tọ́lọ́run ni àwọn olórí ilé ayé á máa fẹ́ràn rẹ̀ wọ́n ṣàmáfẹ́ gbọ́ ni olórí ráṣàfẹ́ gbọ́rọ̀ ọlọ́run ọba ni tó bá ti jó dodo nìyàn sọ ọlọ́run kó àwọn olóríire kan dà sáyé àwọn ọ̀rọ̀ yẹn máa ń wù wọ́n gbọ́ kódà tí wọ́n bá mísì ẹ̀ tí wọ́n bá rí gbó máa ń ka wọn lára gbogbo ẹni tọ́lọ́n ṣe lóríire báyìí tọ́rọ̀ oríire yìí máa ń wù yín ní gbogbo ìgbà abẹ́ ọlọ́run ọlọ́mọ àjẹ tí a máa bẹ̀rẹ̀ sí wóró wóró ọlọ́njọ́ máa fi ṣàdánwò fún wa o àwọn kan wà lánàá wọ́n dúró dédé pẹ̀lẹ́sìn lónìí wọ́n ní ẹ wá ẹkọ́nọ́mì tá ń lò lọ́wọ́ lórílẹ̀‐èdè eléyìí kò wọ́ọ̀tì ọ̀rọ̀ súnà ànábì sọ pé ọlọ́run sọ pé jàre ẹ wo ìyẹn ìjọsìn sàáúdì ní gbogbo àdìs àtàyà yẹn mọ́ ah, ó ti ṣẹlẹ̀ sáwọn kan lánàá ah, ọlọ́run máa fi rú ẹ̀ṣà fáwa o ọlá àjọ kan tọ́lọ́ akínyín káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò yín ètò wa ìpè òdodo ìpè òdodo náà ni ètò yìí ibi tá a dé lánàá náà ni pé à ń ṣèròyìn ọba tó dá ayé àtọ̀run mo wá tún fẹ́ ṣàlàyé fún ẹ lónìí kó o mọ̀ pé mọ̀lẹ́fọ́rùkù bẹ́ẹ̀ náà lọ wọ̀bí náà máa ń tẹ̀tà àbùdẹ̀ ìdá ń tẹ̀tà àbùdẹ̀ ọkọ̀ ìrọ̀ lọ kí ni yàtọ̀ tí ń bẹ láàrin ọlọ́run ọba tí ń ṣe Allah àti tí wọ́n ń sìn tó bá yẹ pé tí kì í ṣe ọlọ́run Allah ni wọ́n ń sìn ìyàtọ̀ olúwa láàrin méjèèjì afẹ́ jẹ́ kó o mọ̀ lónìí táàdẹ̀ fi ń dẹ́ lójú pé èyí tó lẹ́yìn tó bá gbé táwọn bàbá wa sọ pé ó lẹ́yìn eré ilé ìlàtòbọ̀ tán ilé hmm, ìlọ́jọ́ iwájú rè tó bá ti ń gbọ́ táwọn àgbàlagbà wa ti ń sọ bẹ́ẹ̀ ìtumọ̀ ni pé tẹra mọ́ yẹn kó máa ṣe o tó bá ti ń gbọ́ tó bá ń sọ pé ọ̀rọ̀ yà lẹ́yìn ilé èkó nítumọ̀ kankan ilé èkó lọ́la àtúbọ̀tán kìíní èkó sún wọn tí wọn náà bá ti ń gbọ́ ilé yẹn táwọn àgbàlagbà ti sọ pé àtúbọ̀tán nǹkan ò dáa àtúbọ̀tán nǹkan ò dáa kò lẹ́yìn kò ní fúṣọ̀ òjò òwò ṣùkùṣùkù dáwáyé ni tètè kúrò ń bẹ́ẹ̀ má fàsùkú ẹ̀rá rè. wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtar. nínú àwọn òròyìn ọlọ́run ọba ilé tá a gbọ́dọ̀ má sọ tá a fẹ́ kí wọ́n náà wò ṣé tiẹ̀ náà tó ń sìn ṣé tẹ̀ ló ṣe rí wàá kókò rí bẹ́ẹ̀. yakhluqu ma yasha'u wa yakhtar. ọlọ́run ọba ròyìn ara rẹ̀ fún wa nínú alukurani pé wa rabbuka yakhluqu ma máa ń dá ṣe wò ó wo structure tiẹ̀ wo ti màmá ẹ̀ wo ti dájú ẹ̀ wo ta àbúrò ẹ̀ wo tẹ̀gbọ́n ẹ̀. yakhluqu ma yasha'u wa yakhta. wá wo tọ́lọ̀ ń dáláyé lóríṣiríṣi wá lákàn bọ́lọ̀ ń ṣe dá òun. yakhluqu ma yasha'u wa yakhta. wo bọ́lọ̀ ń ṣe dá ọkùn kò yàtọ̀ tó wà láàárín ọkùn wo yẹsẹ̀ tọkùn ní ẹlòmíràn tó ń jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ló ń dá wọn. Yàkọ̀lọ́kún máa ẹ̀ṣà òwà yàkọ̀tà rẹ̀. Ọlọ́run ló ń dá gbogbo àwọn nǹkan wọ̀nyí. Máa kana lahumul khiyaratu subhanallahi wa ta'ala amma yushriku. Ah, Ọlọ́run ọba ní eh, eh, òun lòun dẹ̀ tó ń bá dẹ̀dá tán. Òun á dẹ̀dá oníkàlùkù nínú tó ń dá ẹ pé ní tí mo fẹ́ kí wọ́n jẹ́rìí bí tí mo fẹ́ kí wọ yà láyé rèé bí mo ṣe fẹ́ kí wọ rìn rèé bí mo ṣe fẹ́ kí wọ máa sọ̀rọ̀ rèé ní tí mo fẹ́ yàn wọ sí rèé ọlọ́run ọwọ́ ṣẹ̀ṣẹ̀ oníkálukú sí bó ṣe fẹ́ kó wá rí. màkàna lahumul khiyaratu. wọn náà rí pé nínú ẹ̀dá nínú ẹ̀dá tọ́lọ ń dá owó ṣe dáwọ́ tó dáwọ́ dáadáa tó tànú ẹ̀ tó kẹ́ owó ṣe mo ti jẹ lẹ́gàn. kàná. o ò lè jẹ jantó ń wẹ àti tọ́lọ́ bá ṣe fún ẹ. subhanallahi wa ta'ala amma yushriku. kábíyèsí ọlọ́run ọba kábíyèsí ọlọ́run ọba ọba tí ọlá rẹ̀ ga ọba tó yẹ kó kọjá ń ta máa tó fi nǹkan mí ìwé àti máa fi nǹkan mí ìjọ tí wọ́n náà ti rí pé ọlọ́run ní gbogbo ń tẹ́ tó ń pè lọ́lọ́run lẹ́yìn wọn ọlọ́run yìí wọ́n ní kankan tí wọ́n dá apá wọn ká. yàrá lẹ́mu máa tún kí nù sùdúrú mọ́mú wa máa yọ̀ ọ́ lẹ́nu. ìsọ̀rí kan la ṣàlàyé lọ yìí ìsọ̀rí rẹ̀ kejì tó rèé. ọ̀rọ̀ bùkà Jerusalem wà máa yọ̀ọ́ lè nù. ìrẹ́ mọ̀yá mi mùsùlùmí mo kí ẹ kú oríire o eh, congratulations ó ní lórí kíni lórí pọ́lọ́ ń jẹ́ kó wà lójú ọ̀nà ìtọ́lọ́ ní ká ṣe láyé yìí náà ni. ọ̀rọ̀ bò kàyà ẹlẹ́wọ̀. ó tó ká kí ẹ ó tó kí mi náà kíra mi. kíra mi ṣé mo lọ sí. ayakumullah. mo kí wọn náà kú oríire. alhamdulilayi. ká ní kí n lọ ń ṣe pé ntọ́lọ́ ní kò ṣe ló ń ṣe ń bolo bá máa lóhùn yìí sí. Allahu akbar kabira. alhamdulilayi. Allahu akbar kabira. wa rabbuka ya'lamu ma t tukinu suduruhum wa ma yu'linu. ọlọ́run ọba tó ń ròyìn ara rẹ̀ nínú Al-Qur'ani pé wọn ọlọ́run ọba lòun mọ tó pamọ́ sínú ọkàn àwọn èèyàn àti gbàyà kó wá. tukinu suduruhum wà máa yọ̀ lẹ́nu. ọ̀rọ̀ ni wọ́n ti gbogbo oníkálukú ẹ̀dá tó oníkálukú pamọ́ sínú ọkàn rẹ̀ tó wà nígbà àyà kó wá lọ́hùn gbogbo tó wà lọ́kàn ẹ̀ orí pé àwọn bàbá wa ní kó rí fún ẹ gẹ́gẹ́ bí èrò ọkàn rẹ sí mi ohun tó wà lọ́kàn ẹ̀ tí ó mọ̀ yẹn tó wà nínú gbàyà rẹ̀ lọ́hùn nínú ọkàn rẹ̀ lọ́hùn nítumọ̀ rẹ̀ torí pé inú àyà lọ́hùn lọ́kàn wà. wọ́rọ́ kúkẹ́ yọ̀ọ́lẹ̀ mo máa tún kí nínú ọmọ wa máa yọ̀ọ́lẹ̀ náà. ṣé bàbá yorùbá náà máa sọ pé inú ẹ̀dá jìn àárí ọba tó rí tó wà nínú ẹ̀dá onìkan náà lọ́lọ́run ọba àbá. máa tún kí inú sòdúró hàn wà máa yọ ìlénu. ọlọ́run tó pamọ́ sí ọkàn àwọn èèyàn ó lóun lòun rí òun lòun mọ̀. bákan náà ń táwọn èèyàn sọ jáde síta ń tí wọ́n ń wí síta táyé gbọ́ ó lóun òun mọ̀ òun pọ̀ pé ṣé ohun tó ń sọ yẹn ló wà lọ́kàn rẹ̀ ni àbó fi dúdú sínú tó fi dúdú sínú ó wá fi funfun síta. èèyàn tó sọ̀rọ̀ fún ẹ tó dánu fún ẹ tó yìn ẹ tó ń pàtàkì ẹ tó ń bàbàrà ẹ ìwọ ọmọ tó wà lọ́kàn ẹ ìwọ ọ̀rọ̀ pọ̀kàn ẹ dáa ni ọlọ́run lòun lòun mọ̀ ẹ̀yin ò mọ̀. wọ́n wá lọ́wọ́ wá bèrè lọ́wọ́ ẹ̀ ìròyìn tá à ń kalẹ̀ yìí èwo ni tọ́lọ́hún tiẹ̀ nínú ẹ̀ tí wọ́n náà rí pé kò sí tí ó rí pé kò sí tọ́lọ́hún ẹ nínú ẹ̀ torí ẹni tí ò mọ tó pamọ́ sínú ọkàn ò lè jọ́ lọ́hùn ẹni tí ò ní mọ kọ̀kọ̀ ò lè jọ́ lọ́hùn ẹni tí ò mọ ẹni tí ò mọ ohun tí ẹ̀dá sọ síta nìwọ́ mọ̀ ohun tó pamọ́ sínú ẹ̀ lọ́hùn kò yí ẹ̀ wọ́n náà wògbà tó dọ́dọ̀ ẹ̀ lìyẹn tó ní yẹ nǹkan wò ó tún béèrè pé kí ẹ̀ kílẹ̀ ló ṣẹlẹ̀ gan-an níbo lẹ ti wá kíni kíni kan ó sì kọ́kọ́ béèrè àwọn kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀ ọlọ́run ò bùkátà kó ṣèwádìí kankan lọ́wọ́ ẹ̀ ìwọ kún bùkátà síwájú ẹ̀ ó ti rí ẹ̀ka. ya'lamu ma tukinnu suduruhum wa ma yu'linun. ìròyìn ọlọ́run bá rí tàbí jẹ́ kó mọ̀ ìwọ ọlọ́run ọlọ́run. Allahu la ilaha illa huwa lahul hamdu fil ula wal akhirati wa lahul wa ilayhi turja'un. kábíyèsí ọlọ́run ọba o. wa huwa Allahu la ọlọ́run tó wá ń kàn pọ́n fi ń fún wa. La ilaha ó ní ọlọ́run lọ́lọ́run o. La ilaha lẹ́nìkan tó lẹ́tọ̀ pé ká sìn àfún ọlọ́run. fúnra ara ọlọ́run tún sọ eléyìí látọ̀ tún sọ o. torí pẹ́lú mi ò mọ gbọ́dọ̀ la ilaha illallah. ó rò pé ìtumọ̀ la ilaha illallah ò ní pé kò sọ́ba kan àfọlọ́ ọba pẹ̀rẹ̀pẹ̀tẹ̀ àìmọye ọba aláyẹrẹpẹtẹ tí ẹ pé àwọn ọba aládé ọba ni wọn o àwọn ọba mà ni wọn o ṣùgbọ́n bá gbọ́dọ̀ máa sìn ọlọ́run kan ṣoṣo ni. Wallahu la ilaha illa hu. ọlọ́run ọba lòun nìkan náà ni ọlọ́run ọba kò sọ́ba àti tó ti tọ́ka sí àfọ̀wọ́n ọlọ́run. lahul hamdu fil ula wal akhirati wa lahul hukmu wa ilayhi. ترجعون وله الحكم وإليه ترجعون ó wá ń fi lára tó fi ń jẹ́ ọlọ́run ó fi ń hàn wá. lahul hamdu. ọlọ́run lọ́ba tó ń tó pé ká máa dúpẹ́ fún àbíta ni wọ́n dúpẹ́ fún. fil ula wal akhirah. alàgbárí jọ gbogbo àwọn èèyàn láyé ta là ń dúpẹ́ fún. ọlọ́run ṣe o tàbá kó fẹ́ nìkan bímọ ní ìyá dúpẹ́ kú ayọ̀ o. Ìgbẹ́ ń tà ń kíra wa tá ń yọ̀ yẹn tààlà ń dúpẹ́ fún pọ́ ṣe lẹ́wọ̀lẹ̀ hamdu lẹ́wọ̀lẹ̀ hamdu ọba tó ti síbẹ̀ lákí ọlọ́run lọ́ba tá à ń dúpẹ́ fún tá à ń kí tá à ń yìn tá ń dúpẹ́ fún láyé òun náà lọ́ba tá a tún dúró pé lọ́rùn náà òun náà látún máa dúpẹ́ fún gbàtọ́rọ̀ wa bàjẹ́ sálìjọ́ náà tọ́pọ́ láà tún dúpẹ́ lónìí. wàlẹ́hùlẹ̀ ṣókìmọ̀. wàlẹ́hùlẹ̀ ṣókìmọ̀. àbí ta ló lọ́rùn gan jáde lọ́wọ́ tiẹ̀. lọ́nà tí wọ́n ń sè tó ní kápá àti kó gbà wá ìjọ́jọ́ gbẹdàkíámọ̀. sápá rẹ̀ ká. wallahi apá rẹ̀ ọlọ́run tí wọ́n ń sìn òun náà wà nínú tọ́lọ́ máa kójọ pẹ̀lú èmi àti ẹnjọ́ náà má sì sí kí ọ̀rọ̀ kan ṣoṣo. wọ́n èlé ihe òun ló máa ṣèdájọ́ gbogbo àwọn ẹ̀dá gbogbo àlámọ̀rí ọ̀rọ̀ wa látòkè délẹ̀ rikete ni kò ní lára àṣẹ rẹ̀ kó pàṣẹ kí nǹkan ṣẹlẹ̀ kó dẹ̀ tó dá fún tó jẹ́ ọba tó dá gbogbo oríṣiríṣi nǹkan yín sórí kiri ka wa. wàlà wàlà hulẹ̀ hukumu òun nìkan náà ló máa ṣèdájọ́ wa. wa ilayhi turja'una wàlà hulẹ̀ hukumu wa ilayhi turja'un. pàtọ́lọ́ fẹ́ parí ọ̀rọ̀ ó wà ní wa ilayhi turja'un tó ẹ máa níbo là ń padà lọ èmi àti ẹ̀wọ́ náà béèrè lọ́wọ́ rẹ̀ ọba tí wọ́n ń sìn níbo ló fẹ́ kó wá sí níbo ló ń kó wá lọ ṣé níbi kan tó fẹ́ kó wá wọ̀ wọ́n náà mọ̀ pé kò ní ẹnìkan ṣoṣo tó níbi tó fẹ́ kó gbọ́ síjọ́ gbẹ̀dẹ̀ kí wọ́n náà lọ́lọ́ ọba tó pọ̀ gbogbo èdè gbogbo àwẹ̀ ìdáláyé. ìjọ aláwọ̀ aláìkúmù lẹ́yìnlá sàrọ́mádàn yaomi lẹ́kìyà màtìmá ní hùn ọ̀yìnrúlọ́hì àti ikọ̀ bídìyà in afala tẹ̀símáìún. ọ̀rọ̀ tó rí ọlọ́mọ ọmọ máa fi ń tawájí ni àwọn oríṣiríṣi ọ̀rọ̀ kún náà al tọ́lọ́ fi tawájí. kò lè àrọ̀ ayé

lóko tí ó wọ̀ náà. Àgbọ̀ máa gbà lóko tí ó wọ̀ náà. Àìbí ò sí. Àìbọ̀ kò ṣe àgbọ̀ máa gbà lóko tí ó wọ̀ náà. Ọlọ́run má jà wọ náà o. Àmín. Bó ṣe ṣàmì yẹn, ìwọ náà ṣàmì ibi tí ọ̀nà wà lọ́hùn, ìwọ náà gbọ́ kó gbà ni o. Qul ara'aytum in ja'ala Allahu alaykumul layla sarmada. Ọlọ́run ọba ní abẹ́ẹ̀rin ni, ẹ jẹ́ tún ṣàlàyé fún mi. In ja'ala Allahu alaykum alaykumul layla sarmada. ọlọ́run tó ń bá ní kí òru wà lóru kóru wá wà bẹ́ẹ̀ kílẹ̀ ṣú kílẹ̀ má mọ́ mọ́. sarmada. máa wá retí gbélé fẹ́ mọ̀ ilẹ̀ mọ̀ ó tó kílẹ̀ mọ̀ ọlọ́run tó ń bá jù ilẹ̀ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ sí lẹ́gbẹ̀rẹ̀ kí a ẹ wá retí ọ̀sán retí ilẹ̀ mọ́ wọ́n ní káwọn gbéra wọ́n ní ẹ̀jẹ̀ kí rẹ̀ mọ́ díẹ̀ sàṣùkú yáde wo ní kìdínápọ̀ ní rẹ̀kàn yìí o aago méje wá lù ilẹ̀ ò bá mọ́ aago mẹ́jọ kí ìpàṣẹlẹ̀ láàárọ̀ yìí kí ìpàdé aago mẹ́sàn-án ilẹ̀ ò mọ́ aago mẹ́wàá ó tún dúdú sí. alaykumul qiyamati. bá ti dàbí àrà bẹ́ẹ̀ ṣàpàtì ẹ̀ ká ọlọ́run wá ní ábèrè lọ́wọ́ ẹ̀ mọ́ni ilahun. mọ́ni ilahun ghayrullahi ya'tikum bíbíyà. ọlọ́run ọba ní ọlọ́run ọba mi ìwò lẹ sunkún lọ bá. mọ́ni ìlà yín gbogbo ẹ̀yin ìyá yìí gbogbo ẹ̀yin bàbá yìí ẹyẹ jọ tọ̀ yín ẹyẹ jọ parọ́ fún yín ẹyẹ jọ fẹ́ gbogbo ọlọ́run wo lẹ sáré lọ ké báyìí wọ́n náà rí pé ńgbà tí gbogbo ẹ̀ yíwọ́ lánàá àbíjẹta ṣó rí pé dókítà ló sáré pè ó ṣe pọ́ lọ́wọ́n ẹ̀ tó ń sìn yẹn. mọ̀nìlá hún torí pé ńgbà tó pé dókítà kí ni dókítà sọ fún ẹ dókítà ẹ ṣáà máa lọ ṣàdúrà ẹ máa lọ tẹ máa lọ ṣàdúrà tí ta ni dókítà ní kó máa lọ pé ọba tó dá ẹ. mani ìlàwọ̀ ní kò irú lọ́ọ̀hìn àti kò bìbìyà. ṣé wàá pé tí wọn náà lọ ń panu tán ọlọ́mọ fi mí ṣẹ̀sìn ọlọ́mọ dùn tì mí ọlọ́mọ bà mí jẹ́ ọlọ́mọ ẹ̀kọ́ bó bàtẹ̀ ọ̀fọ̀ sẹ́ni ọ̀lọ́mì tí ọmọ gbóhùn tó ń pariwo nìyẹn. ọlọ́run wo ló ọlọ́run bá ní ọlọ́run mi wò lẹ́fẹ́ pè lẹ́yìn ọlọ́run tó fẹ́ wá ní kílẹ̀ mọ́ tó bá ní kílẹ̀ má mọ́ ọlọ́run tí wọ́n ń béèrè pé àfàlà tẹ̀sìmàrún. abẹ́ láti gbọ́ràn ni. àfàlà tẹ̀sìmàrún. ọlọ́run tó ń béèrè pé abówó ilépo wà létí ni. àfàlà tẹ̀sìmàrún. abẹ́ ẹ̀gbọ́n tí mo sọ fún yìí ni Allahu akbar Allahu akbar kabira. qul ara'aytum túbọ̀ béèrè mi látọ̀dọ̀ lọ. ja'ala Allahu alaykumun nahara sarmadan ila yawmil qiyamati man ilahun ghayru Allahi ya'tikum bilaylin taskununa fi. kábíyèsí ọlọ́run ọba. afala tubsirun. ọ̀rọ̀ mi tó látọ̀dọ̀ ọba tó di ayé àtọ̀run. ọba tèmi ń sìn ọba tí ìwọ náà ń sìn. ọba tó pa ọ́ láṣẹ pé ká kanlẹ̀ fóun ló fà á tó jẹ́ pé tẹ bá ti ń gbọ́ ìpè òun ẹ máa gbọ́ Allahu Akbar ọlọ́run nìkan lọ́ba tó tóbi tẹ́yìn kan tó tóbi tá a sílẹ̀ máa tóbi rẹ̀ níbi ọlọ́run ìtumọ̀ rẹ̀ nìyẹn ọlọ́run ní abẹ́ ẹ̀gbọ́n ni ẹ̀tún wẹlé náà. Ja'ala Allahu alaykumun nahara wa sarmadan ila yawmil qiyamah. ọlọ́run tó ń bá wa ní kílẹ̀ mọ́ kílẹ̀ má ṣù kó wá máa wá lọ bẹ́ẹ̀ náà títí títí. náà ó máa dán ní láàyà omi ẹlẹ́kẹ̀yà méjì. ẹlòmíì rò pé ṣé àyà lọ́dẹ̀ ń kà sábà ara bàbá àwọn afáyé kan ń kankan. àyà kùránì là ń kà o Suratul Qasas là ń kà o. àyà seventy one seventy two ni o Suratul Qasas. Aya al Quran la ka soro ló sọ̀rọ̀ kí n ṣe sá ẹ̀mí àti ọ̀sọ̀ bí wá sí ìkọlà àwọn lárúbáwá yẹn o kò rí bẹ́ẹ̀ o ah, ọ̀rọ̀ ọlọ́run ni ẹ̀rú bẹ́ẹ̀ mi tó jókòó sígbà tó gbọ́pọ̀ ọlọ́run ó tútù jókòjó bẹ́ẹ̀ ni ah, àwọn tọ́lọ̀ ń sọ fún wa nìyẹn ọlọ́run tó ń bá sórí ẹ̀ kodò to yàtọ̀ sí bá a ṣe ń rí tó yàtọ̀ sí bó ṣe ń lọ nọ́mà tẹ́lẹ̀. ilé ìtọ́lọ́ ń sọ yóò fi ilé ìṣàkàwé ni to ní tó ń bá sórí nǹkan ìsọ̀rọ̀kodò tó yàtọ̀ sí expectation wa tó yàtọ̀ sí imagination wa tó beyond imagination wa tẹ́ pọ́tọ̀ ní báwa ṣe ń rò ọ̀tọ̀ ní bó ṣe wá ń ṣẹlẹ̀. màní ìlàhùn. ọlọ́run tó ta ọlọ́run wo lẹ fẹ́ wá pè. wọ́n irú lọ ìyá tí kò bìlẹ̀ ilẹ̀ tẹ̀síkúnù nàfi. ọlọ́run wo lẹ pè lẹ́yìn ọlọ́run tó fẹ́ mòrù wá fún yẹn. tẹ̀síkúnù nàfi. òru tẹ máa máa láǹfààní àti wọ̀ tẹ̀ fi máa sùn tẹ̀fí máa bóra sínú ilé. tẹ́sùkúnú náà fi ike. tọkọ yín máa balẹ̀ sínú ẹ̀pẹ́tọ̀ ilẹ̀ ti ṣú. tájà bá lẹ́ oníkàlùkù gbọ́dọ̀ wọnú ilé. ẹ̀jà pọ̀ kìíní tán ẹ̀dá béèrè kìíní ru. ọlọ́run wo lẹ fẹ́ pè. Hmm. ọlọ́run wo lẹ fẹ́ pè tó fẹ́ ṣe léyìn. tẹ́sùkúnú náà fi ike àfàlà tó bó ṣe rò náà tẹ́sùkúnú náà fi ike àfàlà tó bẹ̀ ṣe rò. ọlọ́run abẹ́ lójú ẹ̀ fi ríran ni abẹ́ lójú ẹ̀ fi ríran ẹ jẹ́ nǹkan ọgbọ́n tá à ń wí. bó sì rò náà àfàlà tó bẹ sí rò. gbogbo ilé tá à ń sọ yìí a fi tara lórí ìjọkan ọlọ́run lórí ìjọkan ọlọ́run a fi tara lórí ìjọkan ọlọ́run. ìṣẹ̀dẹ̀ ọ̀hún láyé sùnmọ̀ dùn àkọ́. ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم wàlá yònàbí ukàmìtìlò kọ̀bí rẹ̀ wàlá yònàbí ukàmìtìlò kọ̀bí. Yá fi ayé ilé ìka máa fi kó ńlẹ̀ fún tìní. Ọlọ́run àwọn nǹkan tẹ́ ń pè lẹ́yìn wọn ọlọ́run báyìí. Ọlọ́run ní kó ń tú àṣírí fún yín. Ọlọ́run wá fẹ́ tú àṣírí fún ẹ̀ tọ́lọ́run bá ní kó tún létí tó fi ń gbọ́. Tọ́lọ́run bá ní kó nílà káyè tó fi ń ro nǹkan láròjinlẹ̀. Tọ́lọ́run bá ní kó lóyè lóye tọ́lọ́run bá ní kó jẹ́ ni tí òun náà tó lè dánú rò tí kì í ṣe pé wọ́n ń bẹ ẹ́ ronú. ọlọ́run bá ní bẹ́ẹ̀ pè nǹkan àwọn tẹ́ ń pè lẹ́yìn wọn lọ́yìn bẹ́ẹ̀ pè wọ́n láti ẹ̀mí tẹ̀lá. wọ́n lè gbọ́ pẹ̀ ń pa wọn. wọ́n lọ́wọ́ sẹ̀mí rú. ọlọ́run ní kódà kan tiẹ̀ kẹwàá kó jẹ́ páwọn tó ń gbọ́ pẹ̀ ṣe ń pè kódà kí nǹkan náà gbọ́. Masajabu lakum. Ọlọ́ni masajabu lakum wọ́n lè dáyín lóhùn. Masajabu lakum. Àwọn míì tó ń pè nǹkan míì tí yẹn ń gbọ́n tí wọ́n ń sọ. Àwọn kan ń pè ẹ̀dẹ́ èèyàn. Àṣìyàn tó ti kú in tad'uuhum la yasma'u du'aakum. ọlọ́run bá ní kẹ́ ẹ pe àwọn nǹkan náà kẹ́ ẹ pè wọ́n láti ní dọ̀la ẹ wọ̀rọ̀ wọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ fún mi àti ẹ. la yasma'u du'aakum. ọlọ́run ní wọn ò lè gbọ́ ń tẹ́ ń sọ wọn ò lè gbọ́. sami'u. ó dà kó tiẹ̀ wá létí kí wọ́n gbọ́ nàbì ṣeré kíkún. àtẹ̀yìn àtàwọn tẹ́ ń pè lẹ́yìn wọn ọlọ́run. yẹ kúrú nàbì ṣeré kíkún. àwọn tẹ́ ń pè lẹ́yìn wọn ọlọ́run ọba yẹ kúrú nàbì ṣeré kíkún. wá bọ́wọ́ bọ́sẹ̀ pa ọ̀rọ̀ yín ṣe àwọn ọmọ yín rí o. yẹ kúrú nàbì ṣeré kíkún. wọn náà wọn ní kẹ́ àwọn àwọn ń sìn o. láàyò náà bí ukẹ́ mi ti lò ọlọ́run bá ní àwọn nǹkan yóò ní kápá láti fún yín ní ìró nǹkan kan nínú bẹ́ẹ̀ ti dáyé yín o. ò kẹ́ wí fún wa yẹn o má fàsùkú ẹ ṣòfò mọ́ má o má bàsùkú ẹ jẹ́ mọ́ o gbọ́ràn o tẹ̀lé àṣẹ ọlọ́run ọba o ìtọ́lọ́run bá ń já mọ̀ pé tó bá díjọ́ gbọ́dọ̀ kí àmọ́ béèyàn bá sin nǹkan mí lẹ́yìn ọlọ́run tó bá díjọ́ tó rò pé òun fẹ́ kéré ó wá kóyà ni o. Ah, ọlọ́mọ ayẹ kí màá tiẹ̀ jìyà o májà jẹyà láyé májà jẹyà lọ́run. wà á ní yẹkùnù lẹ́kọ́lẹ́kù kẹlẹ̀ kọ́lẹ́kì lẹ́bí. báwo la ti ti fẹ́ máa rò pé nìkan tó ń jẹ́ ọlọ́run. wà á ní yẹkùnù lẹ́kọ́lẹ́kù kẹlẹ̀ kọ́lẹ́kì lẹ́bí. báwo la ti lè máa fẹ́ nìkan ṣàkàwé ọlọ́run ọba tá a lè máa rò pé òun náà lè dàbí tó máa ṣẹ́kù ní tí nǹkan mi ò ti ní ṣẹ́kù. wọlé kan lé nǹkan tù tẹ́ ń fa dúró. wọ́n gba rẹ̀ dátókù láyé àwa máa tọ́njọ́ kan. ìtàjẹ́ bá wa ìyá wa kọ́lá sílò ní ní ìsìn kọ́mọ mọ́tẹ́ bá dúró wọn. ilé ayé ṣe rí ni àwa tá a sún ọ̀nà àṣà àwa náà jọ kan. yẹ̀dùmọ̀ wọ̀nyẹ́ bọ́ kọ́. abẹ́lẹ́ náà kí àfọ padà dìdàkudà lọ́la o Sheriff Ògúndípẹ̀ ọlọ́mọṣẹ́bà wà pẹ̀lú rẹ o ọlọ́àjọ kan tọ́lọ́hún àgbẹ̀ntẹ́yìn ṣe ọmọ ní tuntun tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́hún ọmọ kan bí ẹgbẹ̀rún ọmọ ní ọlọ́jọ́ mọ́ṣẹ́bà dúró tì í hadha wa sallallahu wa sallam wa barika ala muhammadin wa ala alihi wa sahbihi wa sallama taslima kathira. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Amin Commercial wà ní Abẹ́òkúta ilé ẹja tó lálàáfíà tó gbádùn tó yanjú fún àǹfààní àwọn ajá bá fẹ́ ra ẹja bíi sandin fòté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní ṣàgámù fún ìbéèrè tàbí títí olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímọ̀ àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ Al-Qur'an àti àgbóyẹ̀sìn tó yanjú ẹ̀rọ dọ̀kítọ̀rọ̀ wa ní 080 Facebook page wa ní Da'watul Haqq lẹ́nu Abẹ́òkúta.